كبن فصدقت وهو من الكاذبين وإن كان خميصه قد من دبر فكذبت فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكم عظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأخيار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run <clears throat> a tọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ oore ajẹ́njẹ́tán rẹ̀ kó lọ máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ àti nínú ìjọkan ṣoṣo rẹ̀ ìjókòó yìí tí a tún ń jólè ní ọlọ́run kó kà síjọsìn fún wa kó má ṣe ní eruku iṣẹ́ fún wa kó gbà á lẹ́sìn ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an al-karim tí a mọ̀ sí tafsirul qur'an suratu hud aya tí a ti máa tẹ̀síwájú lẹ́yìn. òun náà aya 96 aya six àyà kẹrìndínlẹ́ ọgọ́rùn-ún sóràtò Hud ní àná aṣélàlàyé fún wa níbi tí ọlọ́run ti n ṣàlàyé àwọn ìjọ anabi Shu'aib alayhi salatu wa salam ibi tí ọrọ wọn padà kángun sí. Si gbà tí wọ́n kọ tọ ọlọ́run wọ́n kọ sí òjíṣẹ́ tí ọlọ́run rán sí wọn ọlọ́run bínú sí wọn abẹ ọlọ́run nínú títóbi rẹ ọlọ́run bínú sí wọn. ọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán àti àwọn tí ọlọ́run rán wọn sí òun náà ni àwọn áyà tí à ń tú látẹ̀sìn bá a tún ṣe bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì lọ́dún yìí inú rẹ̀ náà ni a sì wà èyí tí ọlọ́run wá fi kẹ́yìn ọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́run nínú súrátù Hud yìí ó ní ti ànábì Musa alayhi salatu wassalam ọlọ́run ti sọ sí ànábì Nuh ó sọ sí ànábì sọ́ọ̀lẹ̀ ó sọ ti ànábì Hud ó sọ ti ànábì Shu'aib pẹ̀lú gbogbo àwọn tí ọlọ́run náà wọ́n sí alayhimus salatu wassalam gbogbo àwọn ìjọ tá a dá kọ ànábì wọn yìí àwọn ni al-umamul mukazziba àwọn ìjọ tí wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ ọlọ́run sì bèrè sí gbogbo wọn bẹ̀rẹ̀ látòrí ti núhù ó fòmì pa wọ́n rẹ̀ ànábì sọ́ọ́lì àwọn ìjọ rẹ̀ ọlọ́run jàgbé mọ́ wọn ànábì aad ànábì wood àwọn ìjọ rẹ̀ ní aad ọlọ́run pa wọ́n rẹ̀ ànábì shuaib alayhi salatu wassalam ọlọ́run jàgbé mọ́ àwọn ìjọ ànábì shuaib ó fi pa wọ́n rẹ̀. ọlọ́run wá fẹ́ kásẹ̀ rẹ̀ lẹ̀ pẹ̀lú ọ̀gá ọ̀daràn nínú gbogbo ẹni tí bá ń jẹ́ ọ̀daràn láyé yọ máa tẹ̀lé fìràwọ̀n gbogbo ẹni tó bá jẹ́ onígbèraka láyé tẹ́ bá ti mú ṣàìtọ́n èṣù lọ́gọ́ onígbèraka ṣùgbọ́n nínú ìran ẹni tí ó tún gbéraga bíi fìràwọ̀n yóò múra kódà ló ń sọ nínú kùránì wípé innahu kana aliyan min al-musrifin ah fìràún ó kò lójú ẹ̀ ìgbéraga ipò ó sì jẹ́ àgbà nínú bùtùlù ẹ̀dá ọ̀rọ̀ fìràún yìí òun náà lọ́wọ́ ń fi fẹ́ ká ọ̀rọ̀ nípa àwọn ìjọ lọ́pọ̀rọ̀ ọlọ́run nírọ́ àti kí lọ́lọ́run ṣe fún wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ allah òun náà ni arrahman òun náà ni arrahim orúkọ ọlọ́run ó pọ̀ ó kọ ọlọ́run ó ju ninety lọ ẹlòmíín rò pé ninety ló kọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún ó kọ ọlọ́run ó ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ń bẹ nínú orúkọ ọlọ́run gẹ́gẹ́ Ànábì sallallahu alaihi wasallam ti sọ. inna lillahi tis'a wa tis'ina isma àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run man ahsaha ẹni tó bá kíyèsí tó yé tó gbọ́ yé dakhala al yóò wà al ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí gbogbo orúkọ ọlọ́run kò sí báyìí náà lọ àwọn mọ́kàndínlọ́gọ́rùn kan bẹ ń bẹ̀ ìbẹ̀rẹ̀ lomiin ti wá rò nìkan ó kọ ọlọ́run anábì lójú kó yẹ wa wípé ó jù bẹ́ẹ̀ lọ ó kọ ọlọ́run allah orúkọ rẹ̀ ní نلا la fi القرآن بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين ولقد أرسلنا موسى بآياتنا ولقد أرسلنا موسى بآياتنا anabi shuail sí àwọn madian tààrán anabi sọ́ọ́lẹ̀ sí àwọn samud sí anabi hud sí àwọn adi bẹ́ẹ̀ náà la ṣe rán musa sí firaun. Lọ́kọ̀ọ́ ni nínú Musa bí ayé Ọlọ́run ọba ní bá a ṣe rán wọn tó ṣáájú níṣẹ́ bẹ́ẹ̀ náà la ṣe rán Musa anabi Musa ọmọ Imran Musa ọmọ Imran bẹ́ẹ̀ làwọn ọlọ́run náà ṣe rán níṣẹ́. àyà ti náà wàsùlùkọ́ ní mòbí. nígbà tá a fẹ́ rán Musa níṣẹ́ sí Fìràhùn ọlọ́run kọ́kọ́ rò lágbára nítorí pẹ́ni tó fẹ́ lọ bá olùtakotọ ẹni tó jẹ ẹ̀kọ́ rẹ̀ lọ́lọ́ ó ní anarọ bukumu àlà èmi ni ọlọ́run yín tó ga jù kì í tún sọ ọlọ́run kékeré èmi lọ́lọ́run yín tó ga jù èmi ni ẹ máa tún ìgbà tó lọ́run fẹ́ rán Musa sí Firaun ara ọ̀tọ̀ ni nítorí wípé anabi musa aleyhisalatu wasalam ọ̀dọ̀ firaun ló gbé dàgbà firaun òun ló tọ́jú ẹ̀ ìgbésí ayé ọmọ ọba náà ni musa gbé lọ́dọ̀ firaun torí gbà tí wọ́n bí anabi musa aleyhisalatu wasalam òfin bẹ nílẹ̀ wípé banu israel àwọn ọmọ israel tí wọ́n ń gbé nílẹ̀ wọ́n kì í ṣe israel ọmọ israel tí wọ́n rìnrìn àjò wá sílẹ̀ misra ò ní wọ́n bóònìrín wọ́n ṣe rí bẹ́ẹ̀. tẹ ẹ bá wo súra tó tẹ̀lé súra tó húdù yìí súra tó yusuf ni torí wípé ànábì yusuf aleyhisalatu wasalam pẹ̀lú ògo ọlọ́nu ramadan yìí náà láwọ ọ̀rọ̀ rẹ̀ òun ni ọlọ́run kádàrá kó gbé ilẹ̀ misra àwọn ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n ṣe kìlítà rẹ̀ wọ́n tà á wọ́n sọ ọ́ sínú àwọn tí wọ́n rìnrìn àjò ni wọ́n rí ìgbà táwọn rí nínú kànga àní sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ torí pé súrà tá a tù lẹ́yìn tí wọ́n yọ nínú kànga àwọn tí ń tí wọ́n rí bí Yusuf ṣe rẹwà tó. kì í ṣẹni téèyàn rí téèyàn wà ní kọ́mọ̀bá yẹn délé àmọ́ gbogbo ntọ́lẹ̀ wọn bá ti fẹ́ ṣe pátá lè yẹ kí bí àmúra nǹkan náà mà fún un la. lọ́kọ̀ bí tí ìdébi tí ń lọ kò ní í dúró ọlọ́run ò jẹ́ kí wọ́n rí ẹwà tí ń bẹ lára Yusuf bí wọ́n ṣe é nínú kànga wọ́n bá tún ta tọ́lọ̀ ń bá fi ẹwà Yusufu hàn wọ́n ní wọn ò ní ta ṣùgbọ́n lọ́n ti mọ̀ pé ti táwọn ń lọ kì í ṣe bẹ̀ la kí Yusufu ọ̀ lọ ìgbà tán wá dé ilẹ̀ Misra ní Egypt wọ́n bá ẹ̀wà já ta ilé yọkàn máa tẹ̀lé akiri oúnjẹ wa yóò máa bá wa jẹ́ ẹjẹ́ àtà akábẹ̀tàn gbowó ẹ̀ kódà iye kíye tí wọ́n bá lè rà á bìtámà ni ń bá kàtẹ́ owó tó kéré ni wọ́n ta Yusuf wọ́n ta torí pé Ọlọ́run ti mọ ibi tọrọ ń lọ ó ṣe jẹ́gbà tí wọ́n dé Egypt ni wọ́n tọrọ nípa wọn ta torí pé Egypt lọ́lọ́run fẹ́ kó dúró sí ìwọlẹ́nìkan lo ògo rẹ̀ ìbọ́lọ́run ti mọ ibi tó ti lògo ó ti mọ ibi tó gò wà. ó ṣe jẹ́ ilẹ̀ Egypt ni wọ́n ta náà tà sí torí pọ́lọ́ ti mọ̀ pé ibi tí ó ti lo dáwọ́là dé ni wọ́n ta á síbẹ̀ ẹni tó wà nípò ọba òun rà kò sẹ́ni tó rí ẹwà ara Yusuf jùyàwó ọba lọ èèyàn ní rẹwà tó báyìí eléyìí rẹwà pọ̀ èèyàn ò gbúdọ̀ rẹwà tó báyìí kéèyàn mọ̀ yàn lálẹ́ ibi táwọn ẹbí Yusuf ti kàdẹ́wò ni tó fi di ẹni tó ṣe wípé ó padà di ẹni tó lọ sí ẹ̀wọ̀n anabi Yusuf lẹ́wọ̀n alayisalaatu ó pẹ́ fá lẹ́wọ̀n ní kúkúrú ọlọ́nkadà rà kó padà jáde ìgbà tí ó padà jáde nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó jáde sípò ọlá ó di alámòójútó àgbà fún ọrọ̀ ajé nílẹ̀ Mísírà àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ṣe kèéta ẹ̀ kò sóúnjẹ mọ́ ní gbogbo erékùṣù agbègbè ibi tí wọ́n ń gbé kò sóúnjẹ ní gbogbo sham ní gbogbo Philippines ní gbogbo Urdun Jordan ardu kanaan gbogbo bẹ̀yẹ kò sóúnjẹ ìyẹn dé ilẹ̀ mísírọ̀ nìkan ni oúnjẹ wà torúkà tó oúnjẹ pọ̀ àwọn kó pamọ́ pẹ̀lú ìmọ̀ràn tánàbí Yusuf sọ̀rọ̀ àwọn èèyàn wá ń lọ ń ro oúnjẹ ní gbogbo ayé ilẹ̀ Egypt nìkan lóúnjẹ wà àwọn ẹ̀gbọ́n anabi Yusuf tí wọ́n ń ṣe ọmọ anabi Yakub àwọn wá lọ ro oúnjẹ ń bẹ̀ ibẹ̀ ni anabi yusuf ló ti kẹ́fín àwọn ọmọ àwọn gbogbo tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nítorí àsìkò anabi yusuf ó padà mọ fáwọn ọmọ ìyá àwọn rẹ̀ ó ti padà sọ fún wọn pé èmi yusuf jọ kìíní àná náà ni ọlọ́run ti fi mí jẹ́rí ọwọ́ ani láti sìn lọ bàbá mi ń kọ́ anabi yà ọ́ ó di sunkún sunkún ojú ẹ̀ ti fọ́ ọ̀ya ẹ lọ pè wá àti bàbá àti gbogbo yín ẹ máa bọ̀ nílẹ̀ mísọ̀rọ̀ èyí tó jẹ́ wó kó wà lẹ̀ mísọ̀rọ̀ nìyẹn Yusuf ló pè wọ́n wá gbogbo wọn yẹn náà ń pè ní Banu Israel èyí tó sọ àwọn ọmọ Israel tó sọ wọn dára Egypt nìyẹn ṣùgbọ́n gbogbo bá ṣe mọ̀ wípé àwọn ará Egypt mọ̀ pé wọn ò sí nínú àkọ́bá wọn è ṣe ọmọ bíbí ilẹ̀ Misra àtọ̀run ìwà ni wọ́n lọ́bi jẹ́ pípa tó wá anabi Yusuf ti lọ bàbá rẹ̀ ti lọ àrọ́mọdọ́mọ ti lọ àwọn tó wá kù nínú ìlú ṣùgbọ́n àwọn tó mọ̀ tán wọ́n mọ̀ pé wọ́n yé sọmọ Egypt. ìjọba àwọn èèyàn ṣe máa ń sọ̀tàn lẹ́yìn tá a ní ẹrú ń bá bẹ́ẹ̀ àwọn bàbá àwọn ló mú bàbá ẹ̀ látọjú ogun wá wọ́n pa níta àwọn àtọ́gbà afẹ́yàn bá lé òun náà náwó àwọn tó mọ̀tàn ò tí kú yorùbá máa tú ìtàn púpọ̀ ẹ báyìí ti sílé ọlọ́wọ́ bá náà ìwọ lójú kwari àwọn tó wá mọ̀tàn wọ́n ṣẹ́kù torí pé àwọn ọmọ Israel wọ́n lè ṣiṣẹ́ wọ́n lákìkanjú wọ́n lè ṣòwò ó wá dàbí ẹni wípé ọwọ́ tí wọ́n ń ròkè nínú ìlú gẹ́gẹ́ bí n tó ṣẹlẹ̀ ní South Africa àwọn ọmọ onílù àwọn jókòó dẹ̀dẹ̀rẹ̀ àwọn àtọ̀húnrìnwá àwọn ń jára mọ́ṣẹ́ àwọn ń lò lọ kì í dé bóyá ni ó ṣe jẹ́ pé àwọn àtọ̀hún ìwọ́ wẹ̀ ní nǹkan jù wá lọ. wọ́n wá rí nǹkan yẹn gbé jáde lásìkò fìrà áhùnù ti Mùsá torí pé fìrà áhùn ó kó oyè níjẹ́ fìrà áhùn. gẹ́gẹ́ bá ṣe ní déjì ọ̀fà kúrẹ́ ẹlòmíì ò ní déjì díje déjì déjì ẹni tó bá jẹ́ àkúrẹ́ ni ó mọ̀ yìí ṣùgbọ́n ẹni tí bá ń kà á yóò ní déjì. ìṣe dèjì déjì ọba Àkúrẹ́ orúkọ oyè ní déjì gbogbo ọba tó bá ti jọba nínú ìlú yìí yóò lò ó kọ yóò sì tún ní ó kọ oyè ọba irú ẹ̀ náà ní Firaun kì í ṣe ẹnìkan ní ń jẹ́ bẹ́ẹ̀ ó kọ oyè ní Firaun ti Musa òun ló wá jí ìwà ẹlẹ́yàmẹ̀yà yẹn dìde. ó ní àtúbàdé ah, mi ti di ọba báyìí màá gbé ẹ̀yin tẹ́ ẹ jọ́ mo nílùú màá gbé yín lé àwọn àtọ̀hún wa àwọn ọmọ Ísírẹ́lì kódà màá sọ wọ́n di ẹrú fún yín bẹ́ẹ̀ bá nà wọ́n ò gbúdọ̀ sí wókè olólo nǹkan yẹn lásìkò jẹ ló fi wá gbófin kalẹ̀ wípé ẹrú ni ọmọ Ísírẹ́lì ó máa jẹ́ fún ọmọ Egypt kódà wọ́n tún wá bá yẹ̀ ẹ́ wò wípé bí wọ́n sì fẹ́ ń lo ọlá yìí ẹni tí ó dojú ọlá yìí délẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ṣẹ́ ìní òjẹ̀ o ọkùnrin yóò sì jẹ́ olùkíra wa ṣèbí tó bá wáyé ni ó dojú ọlá gbogbo ọmọkùnrin tó bá ti bí pátá ẹ̀sìn máa bá òun ti gbàgbé tọ́lọ́run bá fẹ́ ṣe tiẹ̀ téèyàn lè dá sí ọlọ́run tó ọlọ́run wá fẹ́ fi yé fẹ́ràn rẹ̀ àṣọ ọ̀fọ́nú báyìí kí ni ń jágbára níwájú agbára tọ́lọ̀ ọlọ́run lòun ó ṣe nǹkan fẹ́ nìkan gbogbo yín fapá jánu bẹ́ẹ̀ bá nawọ́ níbo lọ́wọ́ ń dé ọlọ́run ó ṣe lójú ẹ̀ báyọ̀ máa ṣe fún ọlọ́run wá fẹ́ fi yéésù rẹ̀ ọ̀nà pé à ah, múùsà ń ilé rẹ̀ ní ògbè ìwọ lọ́sọ̀ jẹ́ dàgbà ìwọ oníkò ní wáyé ni ẹ jẹ́ ká lọ wò tán fún òní múta ṣe wáyé ìgbà tí bí wọ́n bá ìyá rẹ̀ wá ní ah, ìwọ ọlọ́run pàtàkì obìnrin lòun gbẹ́ kóun bì ọkùnrin ọmọ tí wọ́n pa ọkùnrin lòun bì sùránù ọ̀pá. ọlọ́run ọba ní àwàlà wa ránṣẹ́ sí àmúṣá pé mo mọ ń tó èmi náà mọ̀ pé sùránù ń pa ọmọkùnrin. ọlọ́run ní fún ọmọ rẹ lọ́mú mọ́bẹ̀rù tẹ́rù bá ń bà ọ́ jù lérí pé fìràánù yóò pa á. lọ ka àpótí kan kò gbé síbẹ̀ kò sọ odò ẹ̀wọ̀n náà. èèyàn ní òun bẹ̀rù kọ́ máa pa ọmọ àtúnlẹ̀ ọ̀lọ́ sọ sódò ṣé odò máa ń la ọmọ lóòótọ́ tẹ́wé èyíkéyìí nu kọ̀ọ̀dúnjà tó bá wà tásùmọ̀ wu ọlọ́run tí bá ń ti jẹ rẹ̀ ìwọ́sá tí òkú rẹ̀ mú mọ̀ bẹ́ẹ̀ o lè rò wípé ibi tí ó gbà yọ rèé kó gba bòmíì ságbàpàdé ààrẹ ń gbà mọ́rọ̀ gbé kò pọ̀ torí pò ń lò mọ ibi tó pé ọ ìyá musa ń páyà kí fìràọ́nù kó má pa ọmọ ọlọ́run wá ní kó lọ kàpótí kó lọ sọ sódò èyí á máa sọ ọmọ sódò kọ́mọ ń yè náà. wọ́lá tọ̀kọ́ fi. ọlọ́run ní o gbúdọ̀ bẹ̀rù bí mo ṣe ni o ṣe yẹn náà ni o lọ ṣe. àtàgbà ni. má sì ṣe bànújẹ́ wípọ́ máa rẹ ó kú. ìlàrọ̀ ọdún ilẹ̀ yìí. ọlọ́run ní fọkàn rẹ balẹ̀ á da ọmọ yẹn padà sọ́dọ̀ rẹ omi ò ní gbé lọ. ìdá ìlú mi náà kódà ní tó tọrọ a tún ṣe fọmọ náà á jẹ ọjọ́ kan náà àwọn òṣìṣẹ́ ọlọ́run jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ aná láti màdéhùn ọlọ́run ṣùgbọ́n tó ṣe dúró tì ọlọ́run ọkẹ́ ọ onígbàwó náà ni ó ti yẹ kó kẹ́mi báyìí ah. ẹ̀wọ̀n tó sọ fún ya Musa. ọlọ́run nípa ọkàn balẹ̀ ọmọ ọ̀hún á padà dá padà wá bá ọ ṣùgbọ́n lákòókò kọ́kọ́ lọ sọ́nù omi wàjà ìlú omi yóò sì jọ kan nínú àwọn òjíṣẹ́ ìwọ òbéèrè fún yàn o èmi mo fi yàn kún ọlọ́ ẹ̀ tíyàn bá fi àníyàn dáadáa bó lọ lò ní òbéèrè tó dáa tọ́lọ́ mọ̀ pé o ní ìdí yóò tó ṣe bọ̀ náà. Bàlùsàkọ́tọ̀ ọ̀hún àlùn Fìràún. Ọlọ́run ọba nígbà tó wá lọ sọ́sódò, Fìràún tí ń gbọ́mọ sá fún. Ọlọ́run wá ní ẹ̀yin èèyàn Fìràún tẹ̀ ń wá ọmọ ọkùnrin tẹ́ ẹ fẹ́ pa ọyá ọlọ́ba tó dìwé rẹ̀ fún ọ ọmọ kan tó wà. ọlọ́run ọba ní ìgbà táwọn ń lọ ọbẹ̀ àwọn ti rọ́ọ̀mọ táwọn fẹ́ gbé táwọn ó lọ pa ọlọ́run ṣùgbọ́n ìta sọmọ yẹn fún wọn ìbànújẹ́ ni yóò ti dẹ̀ jáde fún fìràwọ̀. ìbànújẹ́ ọ̀tá fìràwọ̀ nùgbọ́n náà fẹ́ lọ gbé ṣùgbọ́n kò yé wọn. iná fìràwọ̀ náwó wá máa náwó dùnú dáhùn máa kànú fọ́tìrì. ọlọ́run ọba ń dájúdájú fìràwọ̀ àti amánà amánà ní balógun fìràwọ̀ ó ń lọ tún. kódà àwọn onítàn míì wọ́n tún ní ah, ámọ̀nà burú ju fìràn lọ bọ́lọ́n bá fẹ́ kí olórí kan ó ṣubú ẹni bí yóò fi sílẹ̀ gbẹ̀ wọ́n ní amọ̀nà ah, tún burú ju fìràn lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí fìràn lọ ń ṣe pé amọ̀nà ah, ni ó dọ̀gbẹ́ ṣe báyìí wàtúnúdúhù mẹ́ àti gbogbo ọmọ ogun tí fìrọ́nù gbójúlé ọlọ́run ní ẹlẹ́ṣẹ̀ ni wọ́n pòkì ni wọ́n. ọ̀la fi ń rọ àtúnfẹ́ra àwọn àkòrò tó àìlè. ìgbà tí wọ́n pé Musa dọ́dọ̀ Fìràhùn Fìràhùn ní ah, ewu làbúrò ọmọ ẹgbẹ́ òṣèlú ẹtí mọ́tà máa ṣe. sọmọkùnrin ni ọmọkùnrin ni ẹ eh, ah, kò sí kí nípa náà ni. ọ̀la fi ń rọ àtúnfẹ́ra àwọn. ọlọ́run ọba mọ bí ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yóò bá ti gbàgbọ́ yẹ ṣe ọlọ́run èyí ó dààmú láyé òbí mi àtàdúrà fa ọlọ́run ó ní lérí rẹ kọ́ ni mo ti fẹ́ gbà á ọmọ rẹ mo fẹ́ lò fún òun àá máa lóun sàdúrà sàdúrà sàdúrà àdúrà àwọn ògbà ọlọ́run ó sì mọ̀ pé àdúrà rẹ ti gbà á ṣùgbọ́n tá a bá lò fún ọ ò lè gbádùn ẹ̀pẹ́ ó bẹ lọ́n kó kọ́lé láyé ká ló kọ́lé nígbà tó ń bẹ lọ́n léwu kò lè jẹ́ lémọ́lẹ́bí ṣùgbọ́n lọ́n darí gbogbo àdúrà ìṣòro ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ọjọ́ ọmọ rò pé kò dá níjọ́ náà ìyàwó fìràhàn ọlọ́run wá fi sílẹ̀ ó wá ń sọ fún fìràhàn níjọ́ náà ẹ má pọ̀ mọ́ yìí sọ ma pé mi ò bí mọ́ irú ọmọ yìí tá a bá pa tá a bá fi sọ mọ́ yóò máa jẹ́ tuntun ojú fún mi àti fún wọn fìràhàn. Bàtà mo tòrò ooo. Ìyá ọkọ mi ẹ má jẹ́ ká pa ọmọ yìí. Bàtà ìyá ń fà náà. Ó ṣeé ṣe tá a bá sọ́dọ̀ ọmọ kó padà wúlò fún wa. Àwọn àṣàfihàn wà ládàá. Àbí ká ṣe ẹ̀sọ́ fún gbogbo ayé pa ti bí mọ́. Àwọn láyé tó rọrùn. Àwọn èèyàn ò sì ní mọ̀ pàwọ̀ kọ́ la bí ẹ̀wù dọ́lọ̀ ń gbà yọ bó lè sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ọmọ ti rí wí. lọ́bi jẹ́ kó obìnrin anisa òṣàyà fi nànú kúlí lánàá. anisa òṣàyà fi nànú kúlí kínà lánàá. نعوذ بالله من شر الشياطين نعوذ بالله من شر الشياطين Béèyàn bá le púpọ̀, wọn á ní ẹ̀jẹ̀ ìyàwó rẹ̀ sí kó bá sọ̀rọ̀. A ní sàó ṣayá tí. Ó ti béèyàn ṣe lè tó béèyàn jẹ́ olórí gbogbo ayé, wọn ò ní ṣe ti ìyàwó ẹ̀. A ní sàó ṣayá tí. Ìyàwó rẹ̀ bá sọ fún ọ ní ṣíṣe tó o bá gbọ́ atúfàwàdà sọ, wọ́n padà gbà bí wọn ò sì ríyàwó wa lò fún wa wọn a lò yá tó bí wa hmm ló fi jẹ́ pé obìnrin ibi tóbìnrin dúró síbi àwọn ọkùnrin ibi ẹlẹgẹ́ ni bó ti wulẹ̀ ká le tó ìyá wa kápá wa bó ti wulẹ̀ ká le tó ìyàwó wa kápá wa bí òhò wa ti pàtàkì tó kò pàtàkì lọ́dọ̀ ìyàwó wa. anisa òṣàyà tí inú àwọn obìnrin èṣù rí wọn lò púpọ̀. anisa òṣàyà tí inú. àní tupé èṣù ni obìnrin èṣù ṣàyáàpinu èṣù rí wọn lò púpọ̀. Olíkí nàlá náà. Bọ́lá ó ti ṣe dáwọn nìyẹn fún wa. Táwọn òbí la èmi ṣàrí ṣàyáàpinu. نعوذ بالله من شر الشياطين. ló fi jẹ́ pé bàbá fẹ́ fẹ́yàwó káwọ́ dáadáa torí pé obìnrin náà ní ọ̀pákùtẹ̀lẹ̀ tọkùnrin rọ̀gùn kún lélẹ́rí islam wa ní fọ́bùrọ̀dì bí wọ́n ti dé sọ̀rọ̀ bàtì yàtà wo obìnrin tó lẹ́sìn ẹ̀sìn yẹn ti kó wa ọmọlúwàbí sínú oníkóbi ṣèyàwó bẹ́ẹ̀ yẹn bá ti ṣe ẹsẹ̀ gbé níbi fífẹ́yàwó èèyàn ti ṣe ẹ wo fìràhàn ta ló tó bẹ̀ kó yí àṣẹ fìràhàn padà òfin tó ti wà ńlẹ̀ tí ò ṣeé yí pé a máa pa ọmọkùnrin àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ fìlà ámọ̀nà gan ò sọ ìyàwó rẹ̀ lọ́wọ́ á sọ fún wípé ìwọ ọkọ mi má ká pa ọmọ yìí bá ti fi tá a pa ọmọ sì lè wúlò fún wa àti ká sọ fáyé pa ti bímọ torí pé wọn ò kúkú ní ta ló tó bẹ́ẹ̀ kó wọkùn ìyàwó ẹ̀ ọba ti lóyún ó bímọ ó bímọ náà nù fẹ́ràn náà bímọ náà nù. Ìgbà tí ya Musa tó gbọ́ pé wọ́n ti gbé Musa torí pé pàtí wọ́n gbé tí ya Musa sọ Musa sínú odò ó ní kí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Musa lóbìnrin kó máa tọpa ibi tó mi yẹn bá gbé àpótí lọ ìgbà tó mi yóò bá àpótí lọ ọ̀gángan wájú ilé fìràwọ̀n ló gbé lọ. òun bá lọ báyà rẹ̀ pé kọ́ fìràwọ̀n àti gbọ́mọ yìí ó à ó ní wọ ọlọ́run a ti ṣàdúrà ẹ wọ ọlọ́run bó ṣe wọ ni sọ́ọ̀sọ̀ pàdé àgbà àyíké yìí wọ́n sọ̀rọ̀ pàdé torí pé ọlọ́run mọ́tò tí ìrọ̀lẹ́ ọ̀pọ̀ ọmọ yìí ọlọ́run lọ gbé inú àpótí lọ́gbọ́ inú nígbò mi ó tún gbé ilé ìfẹ́ wọn nàìjíríà lọ́rùn tó ní kó mi ó gbé lọ. ẹ̀mí ọ̀sọ̀ pàdùà ó gbà bẹ́ẹ̀ sì ni gbígbà àdúrà gan-an nù ìwọ náà ronú irú èyí ònú ìgbésí ayé gbé lọ sínú ìgbésí ayé rẹ̀ nǹkan bíi tó pàdùà ó gbà ta ló sọ wọn pàdùà ó gbà ìyá musa nígbà tó gbọ́ wípé ibi tó tó gbé ọmọ lọ ilé ìfẹ́ kódà fúlàní náà ti gbé wọ́n ti tọ́jú ọmọ. wà tún bá fuadun ní musa fariha. ẹ̀mí ìyá musa ọba kó sí dààmú. nǹkan dátúlá tún níbi nǹkan dátúlá tún níbi ibi. kódà ó lè lára rẹ̀ wípé ó fẹ́ẹ́ lè já lọ sílé Fíráúnù kó ní ẹ dákun ọmọ mi ni ṣùgbọ́n lọ́run ti lọ sí kòkòrò sọ̀rọ̀ bọ́ bá lọ sọ ọmọ òun ni àti ẹ̀ pé kò ní ìrọ̀rùn fún fìrà ọ̀nà kó pè lọ́mọ rẹ̀ wọ́n lẹ́ lómi tí wàá kílè mẹ́ fìrà ọ̀nà ó sọ pé pọ̀ mọ́ wọn. ọlọ́run ní tí ì ṣe fáwọn ọlọ́run mú ẹ̀mí ẹ̀ dúró ó bẹ̀rẹ̀ sọ síta pé ọmọ mi Lọ́wọ́lá bá ṣe páwọ ọlọ́run la mú ẹ̀mí ẹ̀ dúró, ó fẹ́ tú àṣírí síta tán. Ìtàkùn náà mi náà mú mi ní afẹ́kọ́jọ́ kan nínú ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ la fi mú ẹ̀mí ẹ̀ tó àtọ́lọ́ ní mọ́mọ́ ẹ̀mí ẹ̀yẹ tó. ó wá sọ fún ẹ̀gbọ́n Musa tí ẹjọ́ obìnrin kò sí máa tọpa ilé ìfẹ́ mọ́sígbà kan kúrò ń bẹ̀ lọ dúró síbẹ̀ máa sálámí lọ dúró síbẹ̀. bàbá fọ́ra síbi àǹjúrú bí. ó wá yá fàbásọ̀rá ti bì í ó wá rí Musa lópòǹlò tí wọ́n gbé lágbàlábì kan nílé Firaun tí wọ́n gbé lọ́wọ́ mẹ́ẹ̀. àwọn èèyàn mú Firaun ò sì mọ̀ wípé alani ló wá ṣe àwọn òmà òun sà fara pamọ́. wàhálàmìnà àlẹ́yìn mọ̀rọ̀ bí i. ọlọ́run ní àkọ́kọ́ ń ta àkọ́kọ́ ṣe ń bẹ̀ ni wípé ajé kí Musa ọkọ̀ gbogbo ọmú gbogbo àwọn tí fìràwọn lọ pè pé ẹ wá máa bá torí pé iyì àpọ́nlé tó tóbi ó ní kí ọmọ ẹ bó o ní ìyàwó fìràwọn ṣe máa yọ ọmú síta fọmọ àbùkù ni wọ́n gba ẹni tí ó máa fọmọ lọ́mú ni àwọn olówó mi náà máa ti bẹ́ẹ̀ o wọn ò ní ọmú ìyàwó àwọn yóò ti pẹlẹbẹ yóò ti pọ́jọ́pọ́jọ́ bí bá ti ń gbé sọmọ lẹ́nu so wọ́n gba ẹni tí ó mọ̀ fọmọ yẹn lọ́mú ṣùgbọ́n wa ní ẹ lọ pé gbogbo àwọn tó mọ̀ mú fọmọ lọ́mú ẹ lọ pé wọ́n wá pé mo bímọ kan wá fọmọ mi lọ́mú. jama ẹni tọ́mù rẹ ti bẹ kán jáde nílé Brown, ẹnu oúnjẹ tó ọmọ ẹ̀jẹ̀ ń bẹ lásán gan kò sí tó gbogbo ọ̀nà jáde ọlọ́run wá kọ́kọ́ ṣe débi pé gbogbo ọ̀nà gbọ́ mùsùlùmí sálẹ̀ ẹnu mùsùlùmí نعم فقالت هل أدلكم على أهل بيت báyìí ni ẹ̀gbọ́n Musa obìnrin yẹn bá ní àdàkù bẹ́ẹ̀ bá ní kí bẹ́ẹ̀ bá ní sọpẹ́nu mìíràn o àdúlùkùn ẹ wá jẹ́ kí n júwe fún yín mo mọ fámìlì kan tó ṣe pé tó bá fún ọmọ yìí lọ́mú ọmọ yìí ó gbà ó. wàhùn lẹ́hu ṣàṣìhùn. ẹja gbọ́dọ̀ tó wí tọ̀wá lọ́pọ̀ onítọ̀ ń wá. Ọlọ́run ọba ládéhùn ta ṣe níwájú pé a padà dá Músá sọ́dọ̀ yẹ. Ọlọ́run ní báyìí la ṣe padà dá Músá padà. ẹ̀ lọ padà Ọlọ́run ọba níjọ́ náà ìgbà tí ò gbọ́mọ ẹnì kankan nígbà tí wọ́n lọ pẹ̀lú tí ó fún lọ́mú wá wọn ò sọ pé yẹ̀ ni o. Bí a Músá ṣe gbé Músá tó gbọ́ Mùsùlẹ́nu ẹ̀kan ni Músá gbà àbúrò ní obìnrin oko rire ọlọ́run ọba ní báyìí la ṣe dá Musa padà sọ́dọ̀ yẹ ẹ wọ ọ̀nà tọ́lọ̀ ń gbà jẹmọ́ ẹ̀ pé lè fọpọlọ ronú èèyàn ó lè fọpọlọ rò ó kó bọ́ sí ọlọ́run ló wọ́n bẹ ọlọ́lá oníṣàlàyé rẹ̀ kéré. Mùsùlùmí, ìnà àrọ́jà lọ́wọ́ àmúra. فأتركما أريد بما يريد فأتركما أريد بما يريد أسلم أسلم gbàfọ́lọ́hún bọ́lá ń bá ṣe níkọ̀rọ̀ ó já sí kéyìn ó gbà bẹ́ẹ̀. ìní ọ̀rọ̀ dàbọ̀ àwọn amúra. bó o bá tọ́lọ̀ wọn bá ń dábìra bó ṣe fẹ́ lórí ẹrú. fa atúrùkù máa ń wòye dòlí máa ń wòye dò. fa atúrùkù máa ń wòye dòlí máa ń wòye dò. gbogbo bẹ́ẹ̀ mi bá ṣe rò ó sí òun kí n gbé lẹ̀ kí n gbà fọlọ́ kí ló ń rò. ẹwọjọ kìnìún àná tọlọ lóun ó dá musa padà sọ́dọ̀ yẹ èèyàn mọ̀ pé bóun padà fúráùn ti gbé ẹ wá wọ ọ̀nà ń gbà musa ó gba ọmọ ẹ̀ ó tún fọmọ lọmụ lọ́mú ó tún gbowó oṣù ó tún jẹun nínú àfin la tọ́lọ̀ bá fẹ́ kí ọjọ́ mọ́ kò sí ń tọ́kọ́ lọ́n pẹ̀lú yẹ kò àpò rẹ̀ ti ti wọ́n gé lọ́kàn pẹ̀lú ọlọ́run tó sọ wípé káńsù yẹn rẹ̀ ló wà pẹpẹ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà asu strike pẹ̀lú káńsù kò sí ìtọ́ka ọlọ́run ọba ní mo fẹ́ kọ́kàn ẹ̀yà múnsá ó balẹ̀ kó mà pé bọ́lọ̀ ń bá sàdéhùn kì í ṣe pa àdéhùn kó sì má lè banújẹ́ kó sì lè mọ̀ pé gbogbo àdéhùn tẹ́mi ọlọ́run bá ṣe kò ní kò ní yẹ̀ òdodo ni. wàlá kí n náà fi sọ̀rọ̀ hùn ọlọ́run ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá ti ṣàdéhùn kò yé wọn pàdé wọn lọ́run èyí ẹ̀ wọn ni wọn bá di wọn rẹ̀ jẹ́ra ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn. wọ́lọ́mà balagọ̀ aṣọ́jọ́hún. Musa wa ń bẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ Firaun ó ń gbégbèsè ayé ọmọ ọba kò sí ní tí gbogbo ibi táwọn èèyàn wọ̀ òun àwọ̀ bẹ́ẹ̀ yóò wọ bẹ yóò ṣe tó ọmọ ọba ọba bí wọn pọ̀ kẹ wọn ma wọn ma wárí fún yìí ọmọ israẹli bàánú israẹli ṣèbí fìràwọnù ní òun ó pa ẹni tí ọba dojú ìjọba àwọn ọlọ́ni ọ̀dà ìwọ náà ló sì tọ́jú ẹ̀ tí èèyàn lè dá sí ọlọ́run rẹ̀ ọlọ́run ló fẹ́ ṣe nǹkan mo wá sọ pé ò ní gbà bó ṣe gi imú ẹ nǹkan ò dúró bẹ́ẹ̀ ìgbà tí musa wá lọ bẹ́ẹ̀ musa wá ń dàgbà ó wá ń dàgbà nínú ààfin fìràhún. wọ́lá máa bálàbọ̀ aṣọ́jà òun. ìgbà tí Musa tó dàgbà tó dọmọkùnrin. wọ́n sọ wá àtẹ iná òhùnkùn máa ń wá rí máa. ìgbà tó ń pé lọ́pọlọ nílàákàyè afunlọ́gbọ́n afunlóye. wákàtà alíkànnà jẹ́síl mọ́sílì. ọlọ́ni gbogbo ẹni tí bá ń ṣe dáadáa bá a ṣe máa ń sọ̀rọ̀ wọn lẹ rí wọn bọ́lá ọdún máa sọ̀rọ̀ ìgbà tó bá ṣe dáadáa nìyẹn. ká mọ́ pọ̀ púpọ̀ torí pé ọ̀rọ̀ tànẹ́tì Musa òun gan tó odidi wá sí rọmọdọ́nù kan nínú Quran kan bí Musa ṣe wá wà lọ́dọ̀ fúlàní ìgbà tó wá dijọ́ kan anabi musa aleyhi salatu wa salam òun ò sì fẹ́ yàn jẹ náà fi ní gbogbo musa máa jẹ ẹnìkan nínú ọmọ israel àti ará egypt ìjà wá ṣẹlẹ̀ torí wípé firaun ó sọ àwọn ọmọ israel dẹrú àwọn ọmọ egypt kò sí tí wọn ṣe wọn lè gba àwọn lójú láti kankan ìkan wá táwọ́ sí ọmọ Israẹli bó ṣe táwọ́ sí òun náà táwọ́ sí padà kí ló dé àwọn náà ìfẹ́ ẹrú ọ̀nà lójì ẹrú náà ní bàbá ìjàmbá dé láàrin àwọn méjèèjì anabi Musa òun kọjá lásìkò náà wọn náà èwo ló dé ó ti tó ọwọ́ kan tá Musa ẹni tó jọmọ Israẹli òun tètè kóra dúró gbà ti rí Musa ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ wípé ọmọ ti Egypt yẹn ọkàn tí ẹ balẹ̀ ó tún wáá fẹ́ máa lu ẹni yẹn pẹ̀lú Musa tètúndé rẹ̀ tẹ́ ẹ pé máa ṣẹlẹ̀ fẹ́ ń gbà mí ọmọ bàbá olówó àtọmọ bàbá gbèsìmá nílé òtò lówó wọn ń jà ọwọ́ ọmọ ti bàbá gbèsìmá ó ti wáá fẹ́ máa dùn tọmọ bàbá olówó òun ọkọ̀ bàbá olówó bá wọlé ọba park kí ló dé ń bẹ̀ yẹn ẹ rí i pé agbára ọmọ bàbá gẹ̀tìmá agbára yóò wà lẹ́sìn èyí ó sì wá fún ọmọ bàbá olówó lágbára àti kékeré o nítorí ṣẹlẹ̀ yẹn bó ṣe rí pé Musa dé báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní tufẹ́ màlúù yẹn ànábìsọ̀ká ah, ó tó ọ bóbi fàwákàzà Musa fàkọ́dọ̀ àlẹ́ rí. fàwákàzà Musa fàkọ́dọ̀ àlẹ́ rí. ànábì Musa bá fọwọ́ tì í sẹ́yìn sí ah, wàhálà tiẹ̀ bọ̀ ọba bá rí kìlámà fàkọ́dọ̀ àlẹ́ yìí ẹ̀mí bá bọ́lá rẹ̀. Ànábì Musa ni ẹ̀wà rí déèjù ń dà níyànjú mo fẹ́ pààyàn. Àwọn kan sọ wípé eegun tọ́lọ̀ ń dátara ànábì Musa lórí jẹ́ pé tíyẹn bá sọ pé ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìṣẹ́ kan ò lè pààyàn ìṣẹ́ yàtọ̀ síṣẹ́ o ìṣẹ́ kan míì ẹ̀mí ọ̀lọ́ o fọwọ́ kásá wú Musa wọ́kàn tí Musa ti báyìí lọ́ba bá lè kì í hámà ànábì Musa wa ni mi ti dà níyàn pípa ẹ̀wà wo ṣéèṣù. ìnáwó àdúgbò mòbílì. Ah, ọ̀tá ẹni mà lè so olùsinmi lọ́nà lè so ẹwọ sí èso ní ìlànà ẹ̀fún ọbẹ̀ pa ariwo bá gbàdúrà pé musa pààyàn ọmọ fèrè ọ̀nà pààyàn anabi musa kò bá lọlé torí pé nínú ìlú tó bá yẹ pé bànú israẹl ló ti ẹ̀ pa ìbá fúyẹ́ ọmọ onílẹ̀ ló tún pa tó sì ṣe é anabi musa wa ń fara pamọ́ kiri kọ̀yọ́jú lé ọ̀rọ̀ wa kọ̀rọ̀ láàrin àwọn ènìyàn ẹni ẹ wá ń bá musa sọ musa ń tànà musa tó wá fẹ́ sọ pé èyí tí wọ́n sọ ló náà ah, ah mí bó ṣe pààyàn lánàá o. naam. àtúrí ìlú àtàkọ́ fúlàní sámà pọ̀tẹ́lìtà náà sàmì àmì. tó o tún fẹ́ pa èmi náà ni bó ṣe pààyàn lánàá. ìbẹ̀rẹ̀ ẹ̀rù ti gba musa pé ọ̀rọ̀ yìí ti fọ́kà o ọba tako lọ́nà dèrò nìyẹn musa ó sáko lọ́nà ó lọ sí mọ́tíyánẹ̀ ó ráwọn èèyàn tí wọ́n ń ó ráwọn obìnrin méjì níbẹ̀ ó sì rí da ẹran wá síbi odò tí wọ́n fẹ́ Wa fún ẹran wọn lómi ó bá wọn bẹ̀ anabi musa òun jókòó síbi igi ó wá ń tè ah, mọ̀ pé ọkùnrin lamọ̀ tí ń dáná bó lóbìnrin méjì yá jẹ́ lóbìnrin tó ń dáná ó bá rí wọn tí wọ́n dúró àwọn èèyàn kún di odò tí wọ́n ń fún nǹkan ọ̀sìn wọn lómi àwọn ọmọbìnrin yìí ta kété anábì Musa wa ni máa kọ bíbukú máa ó lẹ́yìn ọmọbìnrin méjèèjì èwo lẹ́yìn ń ṣe kí ni ti yín bẹ́ẹ̀. àwọn ọmọbìnrin méjèèjì wá ń sọ fún Musa wípé omi la fẹ́ pọn fún àwọn ẹran wa tá ń dà ṣùgbọ́n àwọn ò lè lọ pọn mi agbúdọ̀ ta kété. títí tó fi jẹ́ páwọn ọkùnrin tí wọ́n ń pọn mi fún nǹkan ọ̀sìn tí wọ́n ò fi ṣe tán bẹ̀ ẹ wò títú. a lè máa dìdì fúnfún pẹ̀lú ọkùnrin. ìtìjú àdámọ́tọ́lọ́ ń dá mi yẹn. níjọ́ tí ìtìjú bá ti kúrò lára èèyàn èèyàn ti dẹnako. ìtìjú ti ti kúrò láyé lẹ́yìn. táwọn ọmọ ẹgbẹ́ wọn pátá kiri náà níbi àbáwọn tó ń ṣe làjẹ ara wọn lẹ́nu níbi àbọ́kùnrin ṣòkòtò ń dábọ́ díẹ̀ bíi wèrè àbọ́kùnrin tó lutí ló ní tìjú àbọ́kùnrin tó ń dirun ló ní tìjú abẹ́ni tó fapá kan tó fapá kan lẹ̀ abẹ́ni tó dé eru rí eru onígírì ń bẹ oníyẹ́lò ń bẹ onírẹ́ẹ̀dì ń bẹ onípọ́pù ń bẹ táwọn èèyàn nù ìtìjú dà àwọn ọmọbìnrin wọ̀nyí wá ní à. Ah, àwọn òlé lọ ọmọ fìdígbòtì pẹ̀lú ọkùnrin. ó dìgbà táwọn ọkùnrin tó ń pọn mi bá ṣe tán bẹ́ẹ̀ káwọ́ ó tó lọ pọn mi tiwa. àbúnà àṣẹ ìfún kẹbí. ìyẹn náà ń pè ní uslubul hakim nínú balaga ẹ̀rí pa nàbì musa òbí wọn lè rè pé ta ló bí yín àmọ́ wọ́n ti kẹ́sí pé ó súnmọ́ kó béèrè béèrè torí pé ó súnmọ́ kó béèrè pé bóò ló ṣe jẹ́ tó ṣe pẹ̀lú obìnrin lẹ̀ ń daran wọn wá jẹ́ ó béèrè béèrè yẹn wọ́n wá ní wa abúná ṣàìkún nǹkan bí bàbá wa tí ìbá máa dáran arúgbó ni o ìdárúgbó bàbá wa tí ó sì lọ́mọkùnrin kankan làwọn ọmọbìnrin fi ń bá a náà. Fọ̀tọ́kọ̀ lọ́hùnmá. Ànábì Musa ní tó bá wá rí bẹ́ẹ̀, àánú Musa ṣe wọ́n ó rí pé wọ́n ti pẹ́ńbẹ̀. Báwọn ọkùnrin ṣe ń dé, wọ́n tàn sún sẹ́yìn. Àwọn ọkùnrin bí ó tún dé lẹ́yìn wọn, ó tún sún sẹ́yìn. Àwọn ó tún pọn, ó tún lọ́kùnrin bí ó tún dé. Ànábì Musa bá dìde. Ẹ dúró bá wọn, ẹ jẹ́ bá yín pọn. Fọ̀tọ́kọ̀ lọ́hùnmá. Ànábì Musa bá bá wọn pọn mi jí wọn, ẹ wo ká dáadáa ká kẹ́ obìnrin. Àríkẹ́ ni wọ́n la fi máa ń sọ fún wa pé ẹ máa wo ọkọ obìnrin kíkẹ́kíkẹ́ àjọkẹ́ àríkẹ́ àṣàkẹ́ àdùkẹ́ àmọ̀kẹ́ àyìnkẹ́ ṣùgbọ́n tó bá dìbì tẹ̀yìn ọkùnrin bí àlàó bí àkùnfẹ́ bí àjàgbé kọ́lá ọ̀sán ọkùnrin kò sí kíkẹ́ ń bí sí ẹ̀yin lẹ́yìn ṣe wàhálà fáwọn obìnrin yìí ṣùgbọ́n obìnrin ní jájàgbé ní ìsìn àbáwọn kọ́ni ń jájàgbé báyìí torí pé àwọn alájà padà yìí ọkùnrin lọ́wọ́ á di àtàkẹ́ ó ti tàjò ti jẹ́ anabi musa alayhi salatu wa salam ó dìde wùyà ó bá wọn pọn omi náà. Fàtàkọ̀ làhùmá. Ó bá bá àwọn ọmọbìnrin méjèèjì yí pọn mi wọn. Ó máa táwa là ìlà bìnrin. Ẹ̀wẹ̀ Musa bá wọn pọn mi wọn kò bá wọn sọ ọ̀rọ̀ kan báyìí. Ṣèbá níyàn tó ń kálukú wí ṣe nǹkan ṣèbó yàtọ̀. Bó ṣe wọ ọgbà náà bá wọn. Ọgbà náà bá wọn obìnrin tí ń wọ ọkọ̀ lọ ní títì tọkọ rẹ̀ takú ẹnu pọ̀ ọkàn bá tì í lásán ẹni tí mo lè ní nọ́mbà yẹn lọ kí ló fẹ́ gba nọ́mbà rẹ̀ sí. ànábì musa bó ṣe bá wọn ṣe jẹ́ lẹ́bà ó ti lọ síbi igi igi ó lọ jókòó síbẹ̀. bàkọ́ ọ̀lọ́rọ̀ bì. ó wá ń bẹ lọ pé ìrẹ́ ọlọ́run tèmi gan tómi gẹ́ musa kò ní mísírọ̀ mi ì mọ ibi tí mo lọ. mo tún ra àwọn èèyàn kan tó ní ìdí ìrànlọ́wọ́ mo tún ra wọn lọ́wọ́ lèmi náà lọ́wọ́ ẹlòmíì ń bẹ tó wà nù fúróbílẹ́mù bọ́bá láǹfààní àti rẹ lèmi lọ́wọ́ kò ní ìrànlọ́wọ́ tèmi gan bẹ́ẹ̀ ah, ah. ṣèbọ́ lọ́run ní ó bọ̀ mú tiẹ̀ náà kú bẹ́ẹ̀ kódà kí èèyàn wà nínú ìnira bá sì tún fún ọ láàyè ran ẹlòmíì lọ́wọ́ kọ́ wá o ṣe fún yẹn fi ṣùgbọ́n mo rí fẹ́ni yìí ní bùkátà sórí jẹ tó ju èmi lọ mo sì gbé tẹ̀mí fún ọlọ́run fẹ́mi náà látọ̀dọ̀ rẹ̀ nínú àwọn àdúrà tí máa gbà ní. àtàwọ́sọ́l bìlẹ̀ àmẹ́lì sọ̀lẹ̀ iṣẹ́ tó ṣe tó torí nǹkan kan níṣe torí tọ́lọ́ ànábì musa bó ṣe ṣe ẹ̀rí fáwọn obìnrin kan ni wọ́n pè kò sì ní nǹkan kan lẹ́mìí bó ṣe bá wọn ṣe tán ó ti padà lọ́jọ́ kó sí bíbí ó wáá fi àsìkò yẹn bẹ́ lọ ẹ̀kọ́ nìyẹn ó wá sọ fọ́lọ́ kọ́lá rọ́bì. Fọ́kọ́lá rọ́bì. Ànábì Musa nílẹ̀ ọlọ́run ọba mi. Inni lima anzalta ilayya min khairin faqir. Ó ní ìní Èmi Múta kí wọ́n lé lé tí mo sá ń lé. Èmi Múta ibi tí mo ti jáde ni mo mọ̀ mi ìmọ̀ ibi tí mo ń lọ. Ẹni máa ń dájútá ilẹ̀ ìyàmì nìkọ́ ìrírí ìfọ̀kí. Ìrẹ̀ ọlọ́run mi ní ìlàlẹ̀ ọlọ́wọ́ gbogbo tí bá ti ń jẹ́ oore tó mọ̀ pé oore ni ó jẹ́ fún mi tó bá sọ kalẹ̀ fún mi. Ọlọ́run mo fẹ́ báyìí. Fakir ayé mọ̀sítáàjì. i inni fakir ayi inni muhtaj fakir ń bẹ mọ́túmọ́ rẹ̀ sí tálákà torí pé asilu ìtajà èmi ní bùkátà gbogbo tí bá ti jẹ́ oore tí rẹ ọlọ́run mọ̀ pé tó o bá ṣe fún mi inú mi ó dùn ní bùkátà musa bẹ lọ kò kí ló ṣẹlẹ̀. àtúhù ìhìdáhùmá. níbi tí Musa jókòó sí àwọn tó bá pọn mi àwọn ọmọbìnrin méjèèjì àwọn ti lọ ọlé wọ́n ti sọ tí wọ́n rí lódò wọ́n ti sọ fún bàbá wọn bàbá wọn wá ní àkọyá kẹ́nìkan nù yín ẹ lọ pe arákùnrin náà wá tí ò bá sì kúrò bẹ́ẹ̀ ẹ wo bí tọ́lọ̀ ń gbàdúrà Musa ọ̀kan náà àwọn ọmọbìnrin méjèèjì yìí ni wọ́n bá ń bọ̀ sáà lọ́gàgàn ibi tí Musa wà. tẹ́rùsì àlàsìyá. bọ́mọbìnrin yìí ṣe ń bọ̀ ìrìn ìtìjú ló ń rìn kò mọ rìnrìn ha ha ha kò wá lọ́gàgàn Musa ó wá ń pẹ́ ọ̀nà rìn sọ́dọ̀ pé kọkùnrin tó báyìí kóbìnrin máa bọ̀ lọ́gàgàn ọkùnrin ọkùnrin ó máa wò kọ̀ wá lọ́gàngàn Musa ó wá ń pẹ́ ọ̀nà rìn láti lè wá bá Musa ẹ wo tijú náà. قالت إنا بي يدعون ó wá ń sọ fún ànábì Musa níjọ́ náà ànábì Musa ò sì dà ànábì Ọlọ́run قالت ó sọ fún pé àwọn àbá wọn jẹ́ kó yé wa wípé Ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́ ta ló túmọ̀ ọ̀rọ̀ sọ̀tọ̀ lọ́wọ́. tẹ́ ẹ pé bọ́mọbìnrin yìí dé Musa kò sọ wípé ẹsẹ̀ wọn ẹ̀kan o ọlọ́run bá sọ ẹlẹ́sàn dáadáa o nígbà tí mo padà délé tí mo á sọ fún bá mi bá mi wá ní kí n ọ mm, mm, mm. lọ direct ó ní ìnà àbí. iná bí yàrá òun. bàbá mi ń pè ọ́ bàbá mi ó ń pè ọ́ ó pè ọ́ wá ó ti mọ̀ pé ní tí rò ó tètè sọ tẹ̀lé lè yájọ́ sí àjọ àjọ máa sọkọ ìtọ́lá náà. torí pé bàbá mi fẹ́ san ọ́ lẹ́sàn-án dáadáa tó ṣe fún wa pẹ̀lú bó bá wa pọn mi fún nǹkan ọ̀sìn wa. fọlọ́mọ jẹ́ ẹ̀hún. ìgbà tí arábìnrin yìí tó sọ tán musa náà bá dìde èèyàn ń bẹ lọ olùjẹ́kẹ́ ibi tá a ti gbà náà ibi tá a dúró náà ẹ lójú ẹsẹ̀ nínú àwọn àdúrà tí mo gbà púpọ̀ tó ń làbẹ́ àdúyàn bá ti tàwọ́ sórí pẹ̀lú iṣẹ́ tèèyàn ṣe lọ́lọ́run wọlá tí mo ṣe nítorí tiẹ̀ ládùn èmi náà ọlọ́run máa ń gbà ó ó dìpẹ́ǹd lórí àníyàn tèèyàn bá ti ṣe musa ò sí ìdíje níbi tó wà tí ọmọbìnrin yìí ṣe wá àwọn àfáà wọn nígbà tí ọmọbìnrin yìí lọ níwájú ànábì musa ní inú àwọn onítọ̀ wọn ní musa ní pé ń dúró wá bọ́ sẹ́yìn kémi ọmọ rẹ̀ wáyé ó ni ní bó o ló ń ṣe mọ̀nà àdébùtà òkúta ibi táwọn bá ti yà sọ̀kò síbẹ̀ màá yà táàbí lé lẹ́yìn ẹni tí ń bẹ nínú ìṣòro tó tún sọ ìwọ ọlọ́run tó bá bó ṣe wọ pé ah, ti nìyẹn títí tí Musa fi dọ́dọ̀ bàbá ẹ̀. Fọlọ́mọ jẹ́ ẹ̀hú. Ìgbà tánàbí Musa wá dọ́dọ̀ bàbá ọmọbìnrin yìí. Wọ́n kọ́ sọ ọ́lẹ̀ yìí lọ́kọ́ sọ. Musa bá sọ ìtàn ara rẹ̀ bó ń ṣe dára abẹ́ gi nílùú Madian. Bọ́ọ̀lá látàkọ́. Bàbá yìí wá ń sọ fún Musa pé má bẹ̀rù. نجوت من القوم الظالمين. قتل قتل lọ́wọ́ àwọn ìjọ alábòsí ẹnìkan ò lè pa ọ́n bì mọ́ bó ṣe sá nìyẹn ó wá wà lọ́dọ̀ bàbá yìí bàbá yìí ó ń bẹnu àwọn onítàn wọn lòun ní anabi shuaib ṣùgbọ́n àárítà yẹn líǹkì panabi shuaib láàfin sọ pé bàbá náà torí pé ìtàn èèyàn gbúdọ̀ ní historical fact láti fi establish téèyàn bá sọ nípa ìtàn bàbá yìí bá gba ànábì Musa tọwọ́ tẹsẹ̀ ẹ̀san tó wá fẹ́ san fún ó wá sọ fún Musa. kọ́lẹ̀ ìfidàhùmá. ọ̀kan nínú àwọn ọmọ obìnrin bàbá yìí kò tí ì jẹ́ kí bàbá rẹ̀ ó tóbìnrin bá fẹ́ràn yẹn jàmá obìnrin ọ̀fẹ́ràn rẹ̀ ọwọ́ agbádá lọ ilé wọn yóò ní ta ń kọ́ sọ fún wèrè gbogbo ń tó rò pé ó fi gba sáà àbùkù náà ló tún rí gbà lónìí kí ni ń bó lé yíwá <laughs> mo ti mo ní kí n tún rẹ́ni tí ọgbọ́n ta ni ọ rẹ́ni. ṣùgbọ́n ọmọbìnrin àwọn obìnrin nínú àwọn ọmọbìnrin yìí kò sí pé kí bàbá rẹ̀ ó sọ̀rọ̀ ọ̀kan náà àwọn ọmọbìnrin yẹn ló bá ń sọ fún bàbá ẹ̀. ṣáà abá ti sàdé. tẹ̀sùrù tẹ̀sùrù ẹ wo alukur'an ìgbà tó fẹ́ pè pé bàbá mi ń pè ọ́ ó ní ìgbà àbí olo àbí níbẹ̀ yẹn torí pé kò ní any interest kankan lẹ́nu ṣùgbọ́n gbà tó fẹ́ kí bàbá òun ó so yìí kó fòun fún yá àbátì kò wá ní yá àbí mọ́ ó ní yá àbátì kí lábàbá sọ pé yá àbátì yòfídùl ìṣùpàkì nígbà tí wọ́n ti bàbá mi ò wọ́n bí ẹ̀mọ̀ kí tọ́mọ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ bàbá ó ní bí ó ṣe wọlé Musa ti dúró Ọlọ́run sì dá Musa ní pípé ó ti rí bí lọ́kùnrin oníyà àbátì ìrẹ bàbá tó bàbá mi rẹ bàbá mi dáadáa bàbá tó fẹ́ràn ọmọ. yà àbátì ìrẹ bàbá mi rẹ rẹ bàbá rẹ bàbá tó pè ní ọmọ bá fẹ́ ní máa fẹ́. yà àbátì ìsàjírù. ìrẹ bàbá mi ò sì fún níṣẹ́ lọ́dọ̀ wa ń bì. ìsàjírù gbá ló níṣẹ́ kó máa bá ọ ṣiṣẹ́ torí pé ibi títí ń bọ́ ọ ṣiṣẹ́ òun lápòjúwe ìsìn fún ọmọ ayé rẹ lójoojúmọ́ ẹ wo bẹ̀rẹ̀ májò ó lọ eré ìdáwọ̀ obìnrin dáwà fi ń bọ ọ̀daràn kó o ṣe gbà ló ní tẹ́ ó tún wá proof reason tí bàbá òun gbúdọ̀ fi gbà á. Inna khayra man ista'jarta al-qawiy. Laqawiyyun. Inna khayra man ista'jarta al-qawiyyu al-amin. Ó ní rẹ̀ bàbá mi ìbí tó gbúdọ̀ fi gbà á torí pé nínú kéèyàn ó dáa kò bá gbérí o inna khayra man ista'jarta pé kéèyàn ó gbà yàn ṣiṣẹ́ kéèyàn ó dáa kó sì ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe nígbà èèyàn máa ń wò lára rú àwọn ènìyàn bẹ́ẹ̀ òun lẹ́nu tó bá lágbára. alùpàwí yul tó sì ṣe é fọkàn tán méjèèjì yìí ló pé lára ẹ̀ ló fi jẹ́ kóbìnrin tó bá pín lọ́pọlọ bí obìnrin bá wu obìnrin ní ìgbà míì tó bá wu ẹ̀sìn lọ́wọ́ tó máa ń wo pé alukọ̀wé yù ọkùnrin tí ò tí ò tí ò nà kẹrẹ. ọkùnrin lè gbúdọ̀ lè ṣiṣẹ́ máa ṣe sí i bí odò níbẹ̀ ṣe ń wò wọn Kùránì ń bẹ lọ́pọlọ wọn ìyàwó ni wọ́n tẹ̀ máa jí bẹ́ẹ̀ wá lọ bí iṣẹ́. sọkùnrin nù bí a rí pé ọmọ orí ẹ̀ pé ẹni tí mo ń alkọ̀wé yìí inú obìnrin àti ẹ̀dùn torí pé ọkọ protector lọ́kọ jẹ́ fóbìnrin you protect your wife ọlọ́run kó máa sọ wa ń bẹ̀ ẹ wà á nu ilé ọba dòdò ẹnìkan ń gbálẹ̀kùn ìyá fájúmọ̀ ẹ yọjú àti ìyá fájúmọ̀ ni ọ yọjú ni ìwọ ń sá lọ abẹ́ bẹ́ẹ̀ dì ìdínú ọkùnrin ní obìnrin àmọ́ ẹ mọ̀mọ́ jáde ọkọ̀ ń ṣe sòrò kò sí ìdàkà ṣe ń jáde ẹ ọkùnrin nu ọ̀njọ́ ọkùnrin kò sí rùjú lára rẹ ọkùnrin ló sọ fún ìyàwó ẹgbẹ́ fọkànbalẹ̀ jẹ́ kí n wá àṣẹ lọ pẹ̀lú ògùn ọlọ́kùn tó dago méjìlá fún mi kàwá yìí ìwọ ni àwọn ilẹ̀ ń dé wá jáde wọ́n tẹ̀sẹ̀ ń bí ìyàwó ọkọ ni wọ́n máa ń bi pé ìyàwó ń kọ́ o wọ́n máa ń bi ìyàwó pé àwọn àbú o wọ́n bẹ̀ ń lé alukọ̀wé yìí obìnrin tó rí ẹ̀ bá pé wọn a máa wo oyún mọ́kùnrin la wọn a máa wo mọ́kùnrin la alamin alamana ọkùnrin tó ṣe é fọkàn tán bí èsè ń dàgbà ọkùnrin arábìnrin wa ń sọ fún bàbá rẹ̀ pé títí mo fi ní kó o gbẹ́ni yìí ṣiṣẹ́ o ẹni tó san egun dáadáa ni tó o pé tí n bá ń da ẹran lọ bí kìnìún fẹ́ wá gbé ẹran gan bí kìnìún rí kìnìún wó padà. Mm -hmm kì í ṣe ẹni tí wọ́n máa da ẹran lọ tẹ́nìkan wà á pàdé ẹ̀ lọ́nà tí wọ́n gba ẹran lọ́wọ́ ẹ̀ mo ti rí bẹ́ẹ̀ àdín ẹni tó ṣe fọkàn tán ni ẹ sì wo ànábì Musa owó láníyàn èèyàn nígbà tó ràn wọ́n lọ́wọ́ o ṣùgbọ́n lọ́n sọ sínú ẹ̀mí ọmọbìnrin ìgbà tó ti sọ̀rọ̀ yẹn kọ̀sọ́ pé bàbá mi ẹ sóyún kì í fún bàbá ti mọ̀ ìmọ̀ kó máa gbọ́dọ̀ wa ìtumọ̀ ẹ̀ náà ni ẹ̀ mọ̀ ríra yín ìmọ̀ ríra yín náà lẹ́jọ́ máa sọ̀rọ̀ ìjọba sọ̀rọ̀ náà ni yóò di wípé kìtìbọ̀ wọlé kí ni bàbá rẹ̀ wá sọ fún ànábì Musa. kọ́lá inni uridu an unkihaka ìṣìdábẹ́nà sáyà ha sẹ́yìn. àbàbá yìí wá pé ànábì Musa pé rẹ̀ Musa wá nínú àwọn ọmọ mi obìnrin méjèèjì mo fẹ́ so yìí ọ̀kan fún ألا أن تأجرني àmọ́ èlé fẹ́ obìnrin lọ́fẹ̀ẹ́ ọ̀sánwó tàdáàkì ẹ̀ ìyẹn fẹ́ bẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n lè dúró yìí rẹ̀ ìdẹ́yìn bá ní náà lèyẹ́ sì máa ń ná wọ́n ní kọ̀wéyù ní ọ̀sán ogun ọwọ́ bá mi ṣiṣẹ́ ọwọ́ bá mi ṣe kí ni ó ṣiṣẹ́ ńlọmọkùnrin mo sì láwọn nǹkan oṣù tí mo ń dà ó bá mi ṣiṣẹ́. Àlá àtàjù ní ìfàmà ní àṣíjájọ. Odidi ọdún mẹ́jọ gbáko ló fi bá mi dáná. فإن أتممت عشرا bó bá ti wọ̀ ọ́ o lè ṣe lọ́dún mẹ́wàá o. fani ni ẹ́ndì kan. ẹ̀wọ́ ló fọdún méjì ń kun látọ̀dọ̀ rẹ o. wà má uridu an ashukka alayhi. tọ́lọ́dún méjì yẹn ìyẹn èyí e ṣe dandan mi ìfẹ́ fara ní àmọ́ tó o bá fọdún méjì salihin. ó sì mo bọ́ èyí tó o bá ti lè mú jẹ bó bá sìn mí fún yọ ọdún yìí ó rí pé ń sòdodo pẹ̀lú gbé fún ànábì musa bá fèsì. kọ́lá zàlíkà bayni wa baynak. ànábì musa nítọ̀ tó bá rí bẹ́ẹ̀ àdéhùn nìyẹn láàrin mi àti wọ́. àyàmá ajalayni kọ́dọ̀ yìí. a jẹ́ pé bí mo bá lọ́dún mẹ́jọ mo ti ṣe mo ti bí mo ti lo mẹ́wàá mẹ́jọ ò ní dandan méjì tó kù yẹn nàmbà fẹ́ nìyẹn o ẹ wo àdéhùn àwọn eléyìnbó ń pè ní law of contract èyí ò ní òsì mọ́ ẹ ní sọ̀rọ̀ yẹn jú ọ̀kadà ń bọ̀ ẹ lọ rárùsùnà láti tó ta yàà ọba gbọ́ débi èló ni tábàdà náírà ni o ee ẹ̀rí wípé ọ̀kadà tèmi tún ní mísíkì ẹ̀rí pẹ̀ ń gbọ́ ẹ̀ẹ́dúnṣẹ́ nǹkan sórí ẹ̀ sanwó gbogbo ẹ̀ ẹ wá mi lè sọ̀rọ̀ ọ̀rẹ́ náírà wọn kí ni àdéhùn tẹ ẹ jọ ṣe àjọ sàdéhùn kankan tọ́ nítorí òfin ní san five hundred naira yẹn ẹ gbèrà yín délé ẹjọ́ ilé ẹjọ́ ni ó wà á lo enroof wọ́n wà á ní wẹ́ẹ́ custom normal thing gbogbo àwọn ọlọ́kadà ìlú ni wọ́n ń gbà ìdíhùn ni ẹrúfù yẹn ni adájọ́ máa wá lò tradition common thing norm ni ó fi dájọ́ yìí wọ́n wàá fọ́ọ̀t ẹnìyẹn láti gbà nọ́mọ owó ṣùgbọ́n tẹ̀ bá gbé nílẹ̀ ẹgbẹ́ yọ̀bọ̀ fẹ́mi náà lọ́wọ́ rẹ̀ gbogbo ní ìyẹn bá ti fẹ́ da òwò pọ̀ ẹ máa sọ kúkún kó yanjú ẹ wà níbi Musa ó ti hàn hmm, àyàmẹ́l àjàlẹ́yìn ni kọ̀dún èyíkéyìí tí n bá lò nínú méjèèjì tí n bá ti lo mẹ́jọ mo ti ṣe ń tọ́ yẹ kí n ṣe o tí n bá wá fi méjì yẹn kún ó wù mí méjì iṣẹ́ dáadáa. ayyama al-ajalaini fadayn. èyí tí mo bá ṣe nínú méjèèjì náà mo sì wà lójú ọ̀nà. fala udwana alayya. mi ò tayọ àlá o bó bá wù mí bí mo bá lo mẹ́jọ bó mo sì lo mẹ́wàá mo sì wà lójú àdéhùn tá a jọ ṣe náà. Allahu ala ma naqulu wakil. ọlọ́run la fi tẹ́lẹ̀ rí o ọlọ́run ti bá wa jẹ́rìí sí o báyìí ni ànábì musa bá gbaṣẹ́ wọ́n lọ fẹ́ fẹ́yàwó wọ́n yẹ owó márùwá òun gidi ẹ wà ànábì ọlọ ó ṣiṣẹ́ àti kárakára wọ́n lọ fẹ́ fọmọ fúlàní wọ́n ní kọ wá kan fọ ń pọpà káfí wò bá yọ ọ̀ṣágun obìnrin o ayé ló bàjẹ́ táwọn obìnrin di yẹ̀yẹ́ ìyàwó náà lẹ fẹ́ fẹ́ tẹ́ ẹ bí fún nígbà tí ẹ ti mú lóyún iyì obìnrin ti tán bàbá ti fún lórí ẹ dáàdi mi ní kò wá àmì ò ráyè o ẹ sọ wà ní lọ níjọ torí kó ti fi nǹkan sí la bàbá náà ni ẹ bá kó má bínú èmi gan lè wá ẹ kó sá ìjọjú kó kó tẹ̀lé ó tán ṣùgbọ́n tí o bá ti sí bẹ́ẹ̀ àbá bá pè ọ́ sáré lọ. bí ànábì Musa ṣe fẹ́ bìn nìyẹn ìgbà tánábì Musa wá lò ọdún tó fẹ́ lò níbẹ̀ kó wá ní ọdún ti pé o ẹ fún mi lóbìnrin mi o ó wá kúrò bẹ̀ kò tún lè tún máa gbélé àná mọ́ àbùkù ni ilé àná ló ń gbé ìwọ ló tún coordinate owó náà ọ padà gbọ́rọ̀ rẹ̀ nígbà táwọn tẹ́nàntì bá yàrí pé èwo ló dé àrẹ́bì Musa ó ní ọyá ó ti dá wàhùn ìta àdìjẹ́ tó àwa náà lọ níbo ni Musa ń lọ kó má bẹ̀ ṣùgbọ́n wọ́n ya agbo ẹran fóònù náà torí fóònù náà ó ti lẹ́ran nígbà ń bẹ ẹran tiẹ̀ náà lọ ṣùgbọ́n ẹ fún níyàwó ó bá ń lọ bẹ́ẹ̀ ó ti fẹ́ yàwó ó ń lọ ìgbà tó ń lọ tó ń rìn sáà ó bá wá ń wo iná kan níwájú bó ṣe ń wo iná lọ́ọ̀kan ìyàwó rẹ̀ bá ń sọ fún wípé ah, iná rẹ̀ fàkọ́ làmùkùsù Kọ́lá ni àálì mùkùsù. Ànábì Musa wá ń sọ fáwọn èèyàn rẹ̀ áàlù rẹ̀ yẹn ìyàwó ẹ̀ mùkùsù ẹ̀ dúró náà. Torí pé wọ́n ti fi akérò yín ẹ̀ kọ̀ sọ pé ìyàwó mi kọ́kọ́ lọ wo ohun tí ń wá. Ìrọ̀ o ìyàwó mi dúró ṣe dúró àti ọ̀tọ̀ ni ká fi kan ròyìn èèyàn kan bá lára èèyàn. Òmùkùtù ìyàwó mi àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ dúró náà. Ìní ànàtù náà Èmi Musa mo kíyèsí mo rí náà kan lọ́ọ̀kan. Láàlì àti ìkún mi náà bí kọ́ bàbí. Ẹ̀jẹ̀ ń débi iná yẹn kí n mọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọkùnrin nu ẹjẹ ń débẹ̀ ẹjẹ máa ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdè pé kọ́ ọ lọ sẹ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bì ẹjẹ kí n débi náà yẹn tó bá ṣe pé iná náà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á rí ògùn náà táwọn náà bá ti ẹ̀fẹ́ dáná á lè mú láti fi dáná. àtìkùn mi ni àbí kọ́bárì. ìkọ́ba sí. ìkọ́bárì. ìkọ́bárì láàyè mi nà. ó tẹ̀sẹ̀ ti ń bá lọ màá mú nǹkan míì tẹ́ mo lè rí làbárè míì mú bọ̀ láti bẹ̀ kí nìdí tó yẹ pé mo lè ní làbárì torí pé ní desert táwọn èèyàn bá ń rìn lọ ní desert tílẹ̀ bá ti ṣú tí wọ́n bá fẹ́ sùn wọ́n dáná iná yẹn iṣẹ́ méjì ní í ṣe àbí iṣẹ́ mẹ́ta àkọ́kọ́ òtútù máa ń mú ní desert torí pé kò sí igi tí ó gba atẹ́gùn direct lòtútù yẹn ó máa wá wọn á yẹ náà torí pé òun ó ti wọ̀ òtútù ó mú lálẹ́ nítorí pé wọ́n fẹ́ yẹ́ná wọn á dáná ẹlẹ́ẹ̀kejì nítorí wípé káwọn èèyàn ó lè mọ̀ wípé àwọn èèyàn àwọn míì náà tí wọ́n bá ń bọ̀ tán bá ti rí iná lọ́ọ̀kan àwọn náà ó lè dúró wọn ní ẹja ń rìn síbi tí iná wà wọn ẹ mẹ́ta wò dùn bí ẹja rìn súnmọ́ bí táwọn èèyàn ti wà. ẹlẹ́ẹ̀kẹta ni kẹ́ranko búburú kọ́ mọ́ hàn wọ́n lè mọ̀ bí kìnìún ṣe lágbára tó bá ti rí iná lọ́ọ̀kan yóò padà ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà máa fi dídáná ní dẹ́sà tó bá ń rìn àjò náà máa fi ṣe ìyẹn lànà bí musa sọ pé tí n bá débẹ̀ mo lè mú kábàárì mo lè báwọn èèyàn mi bẹ̀ káṣẹ̀ rí làbárè tí ó ṣe wá láǹfààní kí n mú wá ń bẹ̀. a ò sí mìíràn náà. àti kí n rọ́pù náà iná kan láti lè fi dáná kí n mú wá. àlàkùn tá a sọ ló. bóyá wa náà lè rí nǹkan fi dáná ń bẹ̀. Fàlàmà àtàhà. Ìgbà tánábì Mùsá débi àtẹ́kì yìí ṣe náà ìgbà tí Musa débẹ̀. Nùdíyà mi ṣàfi ìlú ṣàfi ìlú àjọ. Ọlọ́run ọba bá ní ẹ̀pẹ̀ ọlọ́run bá pe Musa níbi ọ̀gángan àárín gbùngbùn òkè méjì ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ti pe Musa níbi iná náà. Lúdí àmì ìṣàbí ìlúwádì àìmọ̀ni fi lùkọ́ àti ìlmùbárọ́kà. Ní abala ẹgbẹ́ ọ̀rọ̀ níbi ilẹ̀ tó jẹ́lẹ̀ alálùbáríkà níbi igi tó wà ń bẹ̀ ibẹ̀ láti pé Musa. àyìnyá Musa. pàtẹ́kẹ́ ni Musa gbọ́ bó ṣe débi iná yẹn pé ìrẹ̀ Musa ó gbọ́ sétí bẹ́ẹ̀. ìní àná Allahu Rabbul Alamin. èyí Musa gbọ́ yẹn ọlọ́run ni kì í sàǹjẹ̀nu ló pè ọ́ kì í ṣèṣù ló pè ọ́ torí pẹ́ lómi àǹjẹ̀nu ló pè é ọlọ́run ní èmi ọlọ́run ni mò ń bọ́ sọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ sánẹ́bì kan rí ṣáájú Musa kọ́lọ̀ ń bọ̀ yẹn sọ̀rọ̀ ní directly bẹ́ẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run tí mò ń kẹ́ gbogbo ayé ni mò ń bọ̀ ọ́ sọ̀rọ̀. ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ tó fi ń dara sọ́ọ̀lẹ̀. ìgbà tánẹ́bì Musa sọ ọ̀pá lẹ̀ ó bá rí ọ̀pá ń bá mì ọ̀pá bá mì. àfi bí ejò ńlá ọ̀pá bá jáánú kí lálejànú o àfi bí ejò ńlá lọ́wọ́ dẹ̀sí àfi bí ejò ńlá ọ̀pá ti á dejò náà. Wọ́lá mùdàbíràn wá. Bá nẹ́bì Musa lè jẹ́ àfin tó tó láyà. Wọ́lá ó gbé bẹ́ẹ̀. Wọ́lá mi yóò ha ti bẹ̀. Kò tiẹ̀ padà sẹ́yìn mọ́. Yá Musa. Ọlọ́run rẹ̀ Musa padà. Akọ́bìnrin wọ́lá àtàfà. padà síbi tó ti bọ̀ yẹn má bẹ̀rù. nínú ẹni tọ́ka rẹ̀ ó balẹ̀ jù láyé ló wà mọ́ta jẹ̀mọ́ káwọn èèyàn ó pè ọ́ ọ̀ ṣe abẹ́ lọ́n kó pè ọ́ wọ́n pè ọ́ wíyù kọ̀ ọ̀bẹ́ lọ́n kó àwọn tó obìnrin tó musa ó pè ní ṣùgbọ́n mẹ́pọ̀ rẹ̀ ní nǹkan wájú ọ̀la obìnrin kan bẹ́ẹ̀ wà nígbàdà ní máa fẹnu já wáyà rẹ̀ ẹ̀mí ò mọ ọkọ rẹ̀ o wà láyà fáàní mi wà láyà fáàní mi wà láyà fáàní mi ah, ah. ẹ lè gbọ́ kí onímọ̀ kan sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ kì í ṣe pé wọ́n ń kì í ṣe pé wọ́n ń pìrìsẹ́ǹtì o because wọ́n mọ̀ pé nǹkan ọ̀nà ìmọ̀ jìn wọn ah, ọmọ kéwù sí làwọn àwọn sọ pé wà ó tún fọlọ́ ń búra má pera rẹ ní nǹkan kan torí pé tó bá ti pera rẹ ní nǹkan lóun fi hàn kò yẹ níbi ń tọ́ ọmọ náà lọ́wọ́ ti dúró díẹ̀ ó pè ó pè tì ó sọ ó ṣe mistake ó kè fati àwọn òṣìkà. وكل من يدعي العلم معرفة عرفت شيئا وكافت أنت أشياء عرفت شيئا وكافت أنت أشياء وكل من يدعي في العلم معرفة بقوان تبالو من كلاي Fìlìmí máa rí fàtàn. Gbogbo nǹkan tó bá rò pé màláyé tó wá ń ṣe ọwọ́ báyà wípé tó bá jẹ́ pé nǹkan pàǹkan báyìí. Kullu man yadda'i bil ilmi ma'rifatan. Arafta shay'an wa ghabati anka ashya'un. Arafta شيئا وغابت عنك أشياء عرفت شيئا díẹ̀ ló mọ̀ ń bẹ̀. àròkà ṣe yá. nínú díẹ̀ tó túmọ̀ yẹn díẹ̀ ló túmọ̀ nú ẹ̀. àròkà ṣe yá. ó padà fi jáde kó o túmọ̀ nǹkan kan gan. bàbá bàbá àgbà àṣìyàwó àròkà ṣe àwọn àgbà àgbà àṣìyàwó. yá àgbẹ̀ mọ́nà ó pè ọ́ jẹ́ nǹkan kan gbogbo ẹni tó bá ti lóun jẹ́ nǹkan ọlọ́run ti fi hàn oyè tí Musa ti gbà lọ́dọ̀ àwọn àna rẹ̀ ní alkọ̀wé abẹ́ẹ̀kọ́ oyè tó ti gbanú ọlọ́run afẹ́fẹ́ kó oyè ti kọ̀wé yù kankan ọ̀pá tó o mú lọ́wọ́ náà ló tún lé ọ lẹ́yìn wàlá anẹ́bì Musa gbé bẹ́ ó pẹ̀yìn dà ó ṣe tẹ́rí padà síbẹ̀ mọ́ ó sàánú ọlọ́ni ọlọ́ni àbíá ah, Musa ìrẹ́ múbo ló ń lọ padà mọ́ bẹ̀rù Nínú ẹni tọ́kàn rẹ̀ ó balẹ̀ ló wà kò sí bẹ̀rù fún ọ. Ọlọ́run nìkan ló sì rí yẹn, ó sì lùk yàdáka fi jẹ́ ibi mú ọwọ́ rẹ̀ torí ìbà bíyá. Takuruj. Takuruj bayda. Tó bá fà jáde bíi Florissant ni ọwọ́ yẹn ó dà tí ó mọ́lẹ̀ gbò. Mi ń gọ́ ìrìn tó. Ìyí ṣe tẹ̀tẹ̀ o, kò sí ti ń ṣe ọ́. ọlọ́run fẹ́ fà mí ọ́ ni mi ń jẹ bí ìbá ìpọ́nlọ̀ ń sọ báwọn ọ̀gá ni mo mọ̀ dára ọlọ́run ní mi ń jẹ irinṣu kì í ṣe ti àìdá kì í ṣe tẹ̀tẹ̀ kì í ṣe pọ́wọ́ rẹ fẹ́ gé mo fẹ́ fi nǹkan ni. wàdúmọ̀mù ilẹ̀ ìkàjánà فذلك برهان من ربك إلى برهانان أو برهان فذلك برهانان من ربك ọlọ́run ọba lójú méjì àkọ́kọ́ ojú ẹlẹ́ẹ̀kejì ojú kọwọ́ bá bíyá ojú yọ abíyá ọwọ́ ń bọ̀ yọ ọmọlẹ́gbò ọlọ́run ní àmì ó di ọlọ́run ò tí ì sọ tí ó ṣe fún kíkìlá torí pé kò tí ì mú ọ̀dọ̀ fúra lọ́gbọ́n kẹ́ kò lọ o lè sàdédé lọ ọ̀dọ̀ rẹ̀ báwọn o gbúdọ̀ ní nǹkan kan tó ṣe tó ní òfin mẹ́fọ́ ah, ah ẹlẹ́yìn wọn náà máa ń ta bíọ́bíọ́ ṣé pé nù ó yẹ ìhànà púpọ̀ náà. فذلك برهانان من ربك. èyí ló di ẹ̀rí méjì mùjísà méjìlá ti fún ọ ọlọ́run tó fi lọ bá Fáráò. wà á màlá yìí. àtàwọn èèyàn rẹ̀. innahum kanu qauman fasiqin. torí pé fìràwọ̀n la fẹ́ kó lọ bá yẹn pò kí ẹ̀dá ni o. ọ̀rọ̀ pọ̀ nínú Al-Qur'an bàbá ní àtẹnubọ̀ yìí tí ló fi ṣù àyẹ̀kọ́ lórí. ìgbà tọ́lọ́run ọba tó ń bi Mùsá léèrè tóní rẹ̀ Musa wàmọ́ tílíkà bí yẹmí ya Musa ọlọ́ni rẹ̀ Musa kí ní bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún tó mú lọ́wọ́ yìí rẹ̀ mi ni tí mo fi ń daran ni tí mo mo ma fi pa fáwọn tí mo ń mo sì tún ní nǹkan ní bùkátà míì tí mo fi ń gbọ́ ọlọ́run ní àti níbi kò jẹ́ nǹkan ọlọ́run lè sọ kò jẹ́ nǹkan di nǹkan ọ̀pá lásán ó ń wòra fáwọn tó bí òjé èèyàn kò sí èèyàn kan tó lè tọ́ka sínú fámílì ẹ kí lọ́kàn lọ́n pẹ̀lú tó bá lóun fẹ́ sọ ọ́ di ẹni ká yóò mọ̀ wárí fún ọlọ́run ò ní ìdí kó lè tẹ̀ líǹkì kankan ọ̀pá lásán tí musa fi ń dáná ẹlòmíràn àwọn Musa ẹ̀ lérí Musa gan tó mọ̀ pọ́pa ń jẹ́ nǹkan kan ní nǹkan tí dara lásán ni bá fẹ́ sọ nǹkan di nǹkan ní ẹ̀rọ pé ọ̀jẹ́ nǹkan yóò di mẹ́wàá ni ní ju yẹn rẹ̀ Musa ju ọ̀pá sílẹ̀ Musa ju ọ̀pá náà sílẹ̀ tàdédé ni ọ̀pá náà bá dé jò tàfà kọ̀ wá dúró lójú kan ó bá ń rìn. ọlọ́run tún wá ní òun sì ń rí àtìmí yẹn kódà gbàmú ẹ̀rù gbàmú ta wàlá má ní òmù má bẹ̀rù sanulidu àti ìrántà òwúlá yóò padà dọ̀ pápadà tó bá ti mú má ẹ̀wọ̀n lọ. ṣé ìwọ náà àyà rẹ lè débẹ̀ lọ́nà àní má bẹ̀rù fọwọ́ mu padà yóò dọ̀pá padà tí musa ṣe tún mú un tó dọ̀pá kò tí ì tọ́dọ̀ fẹ́ràn nígbà yìí. báyìí ni ọ̀rọ̀ ànábì musa ti gbogbo àwọn nǹkan ìgbà tọ́lọ̀ ń wá fún ní gbogbo ìyẹn tán lọ́wọ́ ọ̀yá báyìí ẹja wá padà sínú suratu Hud ẹja sọ pé padà rẹ̀ dọ̀la torí pọ́jọ́ ti lọ. àlàyé bó ṣe wá dọ́dọ̀ fìràhùn ìgbà tó ní dọ́dọ̀ fìràhùn alam nurabbika fina walidan walabisa fi umrika sinin wafa'alta fa'alataka allati fa'alta wa anta min al-kafirin Fìràánù ní ìwọ ìwọ ìwọ, ọwá dé ní ìsìn ọlọ́dà lẹ́bí ọlọ́. Ìbá wa gbọ́dọ̀ wa ló ti dàgbà. Ọ̀dọ̀ wa ló gbé, olú ọdún tó pọ̀, àwa la tọ́jú ẹ̀ wàfàálítà fàálátà kálẹ́dì. fàálítà ibo pààyàn wàfàálítà fàálátà kálẹ́dì fàálítà. àmì firaun kò fẹ́ máa sọ lọ́dọ̀ musa ti lẹ́sẹ̀ lọ́dọ̀ firaun débi pé kò ló ń kà ó fẹ́ ká gbé wá lórí oṣù wọn fàálà fàálítà dọ̀rábùtà fàálítà kàdábùtà fàálítà kọ̀tálítà fàálítà. fàrọ́rítà. ló fi wá gbé wá bá ń pé tá a bá ní aṣọ tó ṣe ilẹ̀ òkun ọwá dé ní ìsìn ọwá lánàájú ọlọ́run tọ̀rọ̀ aláìmoore ọmọ ni ó tó bá dọ̀rọ̀ alágbára ọlọ́run a máa tẹ̀síwájú ìmọ̀ ni iṣẹ́ lọ́dọ̀ ti fìràwọ̀ ọlọ́run sì rí fìràwọ̀ bẹ́ẹ̀ náà kó tó rú abẹ́lọ nínú títóbi rẹ̀ ọlọ́run mẹ́jà kọ̀sẹ̀ níwájú ọlọ́run gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe fún yàn ó wù ló fún ọ ó wù ló fún ọ mọ́sàfi ti rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ó kàn wù ló fún ọ ó sì lè ti ṣàbẹ̀wò fún ọ abẹ́lẹ́ ọ̀nà tóbi rẹ̀ èyí tá a gbọ́ lé ní ọlọ́run tó ṣe wá láǹfààní. àwọn èyí tá ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run tó wúlò fún wa. bí ìdùnnú la ìta alá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú tí ó tún di lọ́la insha allah ṣùgbọ́n tí ó tó di ọ̀la a máa ń ṣàlàyé fún wa wípé iṣẹ́ mọ́sídìí wa ìbéèrè kan wá láti online oníbèrè béèrè wípé asalaamualeykum asalaam ó níbi tí òun ti ń ṣiṣẹ́ wọ́n máa ń fún àwọn ní níparí ọdún wọ́n máa ń fún àwọn ní nǹkan ìparí ọdún mọ́ Christmas tóun lè gbà á bóun lè gbà á ẹ̀tọ́ rẹ ni tó ti yé kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ èyí tí wọ́n fún ọ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹ̀tọ́ rẹ tí wọ́n ti re re re lórí sálárì rẹ náà ni iléeṣẹ́ ti sọ wípé níparí ọdún o á fún yín kí ni àníyàn tí wọ́n fi fún yín àkọ́kọ́ nínú àníyàn tí wọ́n fi fún yín ni wípé o sáàfù wọn as a staff níbẹ̀ as a result of your labour o ní ìyókù secondary objectives ni gbọ́wọ́ abọ́ sásìkò Christmas táwọn bá fà nílé èyàn ìwọ yẹn ayọ ànílé èyàn yọyún kúrò ń bẹ being a staff of the company you are entitled to the gift torí pé tọba ta ṣe má ṣe náà wọ́n yọ ọ́nu sálárì rẹ náà so àníyàn tó tí wọ́n bá wá fà níyàn wípé ọdún ló dé táǹṣe tọba fi gbà èèyàn lẹ́tọ̀ọ́ so àlàyé ní ṣókí lórí ẹ̀ nìyẹn wallahu a'lam. Ah, àkáǹtì nọ́mbà Darussunnah zero five one nine nine three four four five nine GT Bank Darussunnah Islamic Foundation Mosque zero five one nine nine three four four five nine GT Bank tí ọba kí ó bọ̀ wá láti rí iṣẹ́ mọ́sídìí wa kò dáwọ́ dúró ah, ọkọ̀ ọ̀tọ̀ ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bá lọ kó tètè jọ yẹn iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ní í ṣe kò dá bó o débẹ̀ ní ìsìn iṣẹ́ ń lọ lọ́wọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo inú àṣẹ ní sábàbí dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa